gbogbo ẹ̀yà ara tọ́lọ́dùmarè ọba dá sí wa lára ló ní iṣẹ́ pàtàkì tí wọ́n ń ṣe tí ìkọ̀ọ̀kan ò sì gbọ́dọ̀ dá iṣẹ́ dúró àmọ́ ó ní ọjọ́ kan tí gbogbo àwọn ẹ̀yà ara parapọ̀ tí wọ́n gbógun ti inú kí ni ìpàdé tí wọ́n ṣe ẹnu sọ wípé òun lòun rún òun lòun pa òun lòun jẹ kó tó di wípé inú máa gba tirẹ̀ ọwọ́ níṣe bóun lòun ṣe òun lòun sì ń gbé e sórí tábìlì kó tó di wípé ẹnu máa jẹun ẹsẹ̀ ní kí ni gbogbo yín sọ so ṣèbẹ́mi ni mò ń jáde tí mo lọ ń wá ń tẹ́ ẹ máa jẹ wá èmi ni mò ń gbóúnjẹ ojú ní ṣèbẹ́mi gan-an ni mo kọ́kọ́ rí nǹkan tẹnu á gbà bó bá jẹ́ wípé ó ní bí nǹkan tí ò dára nínú rẹ̀ èmi ni mò ń kọ́kọ́ rí imú ní èmi ni mò ń kọ́ gbóòórùn bí òórùn rẹ̀ ò bá sì dùn kò ní wun ẹnu láti jẹ ogun wa sọ wípé iṣẹ́ kọ̀ọ̀kan rèé tí àwọn ń ṣe ṣùgbọ́n inú ò ní iṣẹ́ kan pàtó tóun ṣe yàtọ̀ sí kúkọ̀ ṣáà gba gbogbo rẹ̀ ni gbogbo wọn bá sọ wípé àwọn dáwọ́ iṣẹ́ dúró ǹjẹ́ wàá mọ̀ wípé ọjọ́ tí wọ́n dáṣẹ́ dúró ọwọ́ ò gbọ́ oúnjẹ ẹsẹ̀ ò jáde lọ́wọ́ àǹtẹnu máa jẹ ẹnu náà ò rún imú ò gbóòórùn ojú ò rí ní ọjọ́ náà nígbà tó máa fi di àṣálẹ́ ọwọ́ ò lè dára rẹ̀ gbé ẹsẹ̀ gan kò lè gbéra rẹ̀ sókè imú ò lè gbóòórùn kankan níṣe lójú gan wò bàìbàìbàì inú wa pe gbogbo wọn papọ̀ ó wá sọ fún wọn wípé iṣẹ́ tẹ̀ rò pé gbogbo yín ń ṣe èèhùn lèmi ń lò tí mo fi ń ṣe agbára tí gbogbo yín fi lè máa gbé ara yín ó wá jẹ́ kí wọ́n mọ̀ wípé bí òun ò bá máa gba gbogbo ohun tí wọ́n ń gbà wá sí inú ara wọn ó ní kò sí bí wọ́n ti fẹ́ ní agbára ìdí pàtàkì nìyí tó fi jẹ́ wípé gbogbo ẹ̀yà ara wa pátápátá ló yẹ ká mú lọ́kùnkúndùn torí wípé ìkọ̀kan nínú rẹ̀ gbọ́dọ̀ dá iṣẹ́ bí ìkan bá ti wá dáṣẹ́ àbí àlàáfíà rẹ̀ ti fẹ́ máa kú rẹ̀ tẹ̀ ìyẹn túmọ̀ sí wípé àìsàn ti ń dé bá àgọ́ ara nìyẹn mo gbà á ládùúrà wípé gbogbo àgọ́ ara wa pátápátá ìkọ̀kọ̀nù rẹ̀ ò ní relédè wá lágbára ọlọ́run gbogbo ẹni tó sì wà lórí ìdùbúlẹ̀ àìsàn ìbáà ṣe àìsàn ìdùbúlẹ̀ ìbáà ṣe tòró mo gbà á ládùúrà wípé láṣẹ lẹ́dùnmarè ọba àlàáfíà ara yín á padà torí pé àlejò ni àìsàn jẹ́ kì í ṣe ilé rẹ̀ lágbára ọlọ́run gbogbo ẹni tó ń wojú ọlọ́run fún àlàáfíà àti ìlera tó péye àlàáfíà ọlọ́run á padà sínú àgọ́ ara yín èyí náà ni mo fi ń kí káàbọ̀ sórí ètò yín ètò wa bó ṣe ń lọ lábala ìlera ẹ ti mọ̀ wípé lórí ètò yìí la ti máa ń sọ̀rọ̀ lórí ohun tó ní ṣe pẹ̀lú àlàáfíà ọmọ ẹ̀dá tá a sì máa ń gbé àwọn tó nímọ̀ nínú ètò ìlera wa láti wá là wá lóye lórí àwọn àkòrí pàtàkì kọ̀ọ̀kan tá a máa ń pẹ̀kẹ́ lù lọ́sẹ̀ọ̀sẹ̀ bí mo ti máa wá ń sọ fún yín níbo lètò àwọn òǹkà yín mọ́ ṣé nínú ilé ni ṣé níbi iṣẹ́ ni ṣé níbi ìsọ̀ ìtajà yín ni ẹ ké sẹ́bí sara ké sára ẹ ké sójúlùmọ̀ ẹ ké sára àdúgbò ẹ pẹ̀rọ̀gún ilé ìlà kẹsọ fún wọn wípé ètò ń bó ṣe lábala ìlera ètò tó mú àlàáfíà àti ìlera ara wọn lọ́kùnkúndùn ó ti balẹ̀ gùdẹ̀ sórí afẹ́fẹ́ ọmọ wọn nísẹ̀yìn orò ilé ẹ̀yọ kìkẹ̀gàn níbi ojú ti bú ni tó ju ẹnu lọ ọmọ àsọ̀rọ̀ má sọ tàná ajífọjọ́ gbogbo mọ́hun tuntun atóńtóní ṣe pẹ̀lú àlàáfíà sọ Sekinat Ọláìdíraji ló ń kí yín káàbọ̀ èmi nìkan kọ́ ni mo wà lórí ìjókòó ìkejì mi ń bẹ lẹ́gbẹ̀ẹ́ mi níbi ẹ̀yin júbò ni o ẹyin bẹ́ẹ̀ tí ń wí náà ni mo kúkú ń gbọ́ tí mo wò pé ah, ah, ọjọ́ òun ṣe kí wá di Adébáyọ̀ Fálétí báyìí tí wọ́n mú lẹ́yọ ẹ̀yọ àmọ́ bó ṣe rí náà ni ó ti sọ́hun ẹyin ẹ mọ̀ pé Yorùbá bọ̀ wọ́n ní àgbájọwọ́ la fi sọ̀yà ọwọ́ kan ò gbẹ́rù dórí láíláí fún àbàdà torí ẹ̀ náà ni gbogbo ara ṣe parapọ̀ tí wọ́n ṣe ń ṣiṣẹ́ nítorí ìlera ara wa àmọ́ ìwà alára gan fúnra rẹ̀ ó yẹ kó o tọ́jú ara nítorí ìtọ́jú ara ẹni òun ní ọ̀nà sí àlàáfíà tó péye orúkọ tèmi ò tí ì yípadà olúṣọlá adéníyì náà ló ń kí yín káàbọ̀ sórí ètò bó ṣe ń lọ ọmọ nígbò mọ̀rẹ́ alágbàdòde àtàpẹ́tẹ inú omi gègèlè lódò sanya àwádúpẹ́ lọ́wọ́ elédùnmarè tó tún jẹ́ kí arójọ́ lénìí tó jẹ́ kí ala ojú ojú wàhálà ó jí agbé apá ó ṣe é gbé ó jí agbé ẹsẹ̀ arìn bí èèyàn ọba mi ìláyé lẹ́dùnmarè ọba tó jẹ́ kí àjíǹde àrọ́ ọmọ jẹ́ fún gbogbo kó wá wa kò ní sọ àlàáfíà ẹni kọ̀ọ̀kan wa di fíafíà lọ́la aláwòrán mi ẹ tún káàbọ̀ sórí ètò bó ṣe ń lọ lábala ìlera lẹ́ẹ̀kan sí nítorí bó ṣe ń lọ lètò ẹni tó bá mọ bó ṣe ń lọ ló máa máa bá ní ká lọ gbogbo èèyàn tó ń bẹ níbẹ̀ ibi ìyówù kó ti wù kó bá yín ẹ farabalẹ̀ kẹ́ ẹ máa bá wa fi tígbéyàwó ọ̀rọ̀ bó ṣe ń lọ lábala ìlera bọ̀ lẹ́nì níbo la ti máa bẹ̀rẹ̀ ó yẹ kẹ́ ẹ mọ̀ pé a máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú àmọ̀ràn tó dáa àmọ̀ràn tó kójú òṣùwọ̀n ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti ibi àmọ̀ràn tó wà òkè tó tún yàtọ̀ sí ti tẹ́lẹ̀ èyí tí wọ́n máa ń pè ní àṣìlò oògùn drug abuse lélẹ́ẹ̀bó máa ń pè ẹ jẹ́ kí n filẹ̀ fún arábìnrin mi kó gbé hmm, tá a bá sọ̀rọ̀ nípa àṣìlògùn kí ni àṣìlògùn drug abuse mo mọ̀ pé báwọn èèyàn bá gbọ́ drug abuse wọ́n rò pé bóyá ẹni tí ń fa marijuana àbẹ́ni tí ń fa egbògi olóró àbẹ́ni tí ó ń fa èéfín kù nìkan hmm. ni ó ń jẹ́ ẹni tó ń ṣe àṣìlò oògùn ẹ káàbọ̀ padà gbogbo ẹ̀yin aráalé nígbà tá a fẹ́ délé agbára lẹ́ẹ̀kan sọ wípé gbàtà bá máa fi padà dé àti àwa àti àlejò wa láàjọ máa wà lórí ètò lórí àkòrí pàtàkì tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí lénìí kí wá ní àkòrí ọ̀hún òun náà ni ohun tí a pè ní ìtọ́jú ẹnu èyí tí àwọn olóyìnbó pè ní oral health àti ní àlejò wa nílé agbára lẹ́gbẹ̀ẹ́ mi níbí ǹjẹ́ ìbá dárúkọ yín fún àwọn aráalé orúkọ tèmi ni ìfẹ́ olúwa oyèníyì. ìfẹ́ olúwa oyèníyì ẹ bá wa kí àwọn aráalé. ẹ kú ilé gbogbo ilé o. ẹ kú ilé gbogbo ilé o ẹ ká tó bọ́ sínú ọ̀rọ̀ ẹ dákun ẹ bá wa gbóhùn sókè dáadáa káwọn tó ń wùwà ó lè gbọ́ tẹ̀ ń sọ sẹ́rí bedroom voice tẹ̀ ń lòun ẹ bá yín sókè díẹ̀ sí ẹ kú àbọ̀ lẹ́ẹ̀kan sí láì dènà pẹnu ìtọ́jú eyín ìtọ́jú ẹnu ni ohun tí a fẹ́ sọ̀rọ̀ lórílẹ̀ ní lákọ̀ọ́kọ́ kí ni ìtumọ̀ ká tọ́jú ẹnu wa. ẹ ṣe ká tọ́jú ẹnu wa tí àwọn olóyìnbó ń pè ní oral hygiene oral hygiene ìtọ́jú ẹnu jẹ́ nǹkan tó ṣe pàtàkì nínú gbogbo ẹ̀yà tá a ní nínú gbogbo ara ìtọ́jú ẹnu jẹ́ kí èèyàn kí ó mójútó ẹnu ẹ̀ dáadáa kò ń ṣe pé kéèyàn jí láàárọ̀ nìkan kó mú igi ìfọyín kó fi fọ ẹnu ẹ̀ nìkan òun là ń sọ̀rọ̀ nípa ẹ̀ ìtọ́jú eyín bẹ̀rẹ̀ láti ìgbà tí ọmọ ọmọ bá ń bẹ̀rẹ̀ sí ní dàgbà tí a bá ti bí ọmọ sí ilé ayé ìtọ́jú eyín jẹ́ láti ìgbà tí ọmọ tá bá ti bí tí a ti ń wo bí eyín náà bí ó ṣe ń jáde bí a ṣe ń tọ́jú ẹ̀ láti ìgbà tó ti wà ní kékeré títí di àgbàlagbà. ẹ ṣeun kí wàá ní àìtórí nígbà tá a ṣèwádìí wípé oríṣiríṣi àìsàn ló máa ń bá ẹnu jà gẹ́gẹ́ bí gbogbo ẹ̀yà ara náà ti ní àwọn àìsàn kọ̀ọ̀kan kọ̀ọ̀kan tó ń dojúkọ wọn irú àwọn àrùn àbí irú àwọn àìsàn wo ló máa ń kojú ẹnu wa. kí oríṣiríṣi àìsàn kó tó lè dé bá ẹnu a jẹ́ wípé àpàkíyèsí tó sí ẹnu wa ni oríṣiríṣi àrùn bíi àrùn ẹ èrìgì àbí kí a ní àrùn kí ihò kó wà ní orí eyín àwọn àwọn àrùn yìí kò bẹ̀rẹ̀ láti ọdún kan kò bẹ̀rẹ̀ láti ọdún méjì gẹ́gẹ́ bí mo ti sọ lẹ́ẹ̀kan wípé bí èèyàn bá máa tí ìjàmbá bá máa ṣẹlẹ̀ sí ẹnu àti kékeré òun ni irú nǹkan bẹ́ẹ̀ yẹn tó ti máa ṣẹlẹ̀ tí a bá dẹ̀ pàkíyèsí dáadáa sí àwọn àwọn nǹkan wọ̀nyí tí a ṣe ìtọ́jú ẹnu wa dáadáa ó máa jẹ́ kí àwọn àìsàn yìí kó ráyè wọ ẹnu wa bí irú ká sọ pé àwọn tó ń ṣe ìtọ́jú eyín kí a máa lọ sọ́dọ̀ wọn bí. pápó dé gbogbo ibẹ̀ yẹn torí mo rí wípé ẹ ti fẹ́ máa kó ìdáhùn bíi mẹ́jọ papọ̀ sínú ìbéèrè kan kí ni irú àwọn àìsàn wo ló ń bá ẹnu jà ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní ọmọ. bíi kí ẹnu kó máa rùn ara àìsàn kan nìyẹn mm-hmm. bíi kí àwọn ìdẹ̀tí tí a lè fojú rí bí àwọn kọ́lọ̀ bíi yẹ́lò tá à ń pè ní plaque and calculus ní mm-hmm. èdè òyìnbó irú àìsàn kan nìyẹn mm-hmm. àìsàn oríṣiríṣi àìsàn òun ló wà tó lè dé bá tó lè dé bá ẹnu wa. ẹ ṣeun kí ni ó ń ṣokùnfà kí àrùn ó dé bá ẹnu mo mọ̀ pé ti fẹ́ máa mú ìdáhùn yẹn mọ́ èyí tí mo bẹ̀rẹ̀ lẹ́kùn àmọ́ ní pàtó ní sànsàn báyìí kí ni tó lè fà á nǹkan tó lè fà á kí àwọn àrùn yìí kó wà ní ẹnu wa òun ni wípé tí èèyàn ò bá fọ ẹnu rẹ̀ dáadáa tí èèyàn ò bá fọ ẹ torí a máa ń gbà àwọn èèyàn nímọ̀ràn pé kí wọ́n máa fọ ẹnu wọn ní ẹ̀ẹ̀mejì lójúmọ́ tí kí èèyàn tó lọ sùn ó ṣe pàtàkì kí èèyàn fọ ẹnu rẹ̀ because ó ní àwọn àwọn nǹkan táwọn olóyìnbó ń pè ní microorganism tó jẹ́ pé wọ́n wà ní ẹnu wa àwọn kòkòrò àìfojúrí eh, àwọn kòkòrò àìfojúrí tá à ń pè ní bacteria tó wà ní ẹnu wa tí a bá fi ààyè fún àwọn àwọn kòkòrò àìfojúrí yìí láti gbilẹ̀ nínú ẹnu wa ìyẹn ló máa ń fa ìjàmbá fún ẹnu tí a bá fọ eyín wa ká tó lọ sùn àti tá a bá ti jí ní àárọ̀ e, ìmí tún wà tó yẹ pé tí a bá tá a bá lọ sí ọ̀dọ̀ àwọn àwọn tó ń ṣe ìtọ́jú eyín tá a bá lọ sọ́dọ̀ àwọn tó jẹ́ pé àwọn nǹkan tá à ń ṣe tá à ń ṣe tá à ń fún wọn ní òyìnbó yìí náà ní yàrá ilé ẹ̀ níbí ni. tí a gbà wọn tá a gbà wọn olùtọ́jú eyín láàyè láti ṣe ìtọ́jú eyín fúnra wa tó yẹ pé a sọ pé ta bá fi nǹkan báyìí sí bí mi sọ pé àwọn oògùn ìbílẹ̀ mi mi sọ pé kò dáa but. ẹ ṣì ń lẹ́ ń bẹ̀ ń ẹkú kò sú mi kò rẹ̀ mí ẹ mọ̀ pé n ò ṣẹ̀ṣẹ̀ máa sọ nítorí kì í sú ọjọ́ kì í sú oṣùn kì í sú òrùn kó má yọ lókè kì í sú ọjọ́ kó má yọ ní kùtùkùtù òwúrọ̀ ẹ̀yin ọ̀rọ̀ wa náà tí ò sú yín tí yín náà sì ní sú ọlọ́run lọ́lẹ̀ elédùnmarè ọba ẹ bóyá èyí tí ẹ̀ ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ètò bó ṣe ń lọ lábala ìlera ó yẹ kẹ́ ẹ mọ̀ pé ìlera tiyín ló jẹ wá lógún torí ẹ̀ làwa ṣe ń wà lórí òró ní dùbúlẹ̀ lórí ìjókòó ní gbogbo ọjọ́ Tuesday níbi tí a ti ń mú ètò tó yàtọ̀ wá lábala ìlera náà la wà báyìí ẹ dókítà ti ń fọ̀rọ̀ jomi tó rọrọ̀ pẹ̀lú ṣèkì kí èmi tó wọlé ó dẹ̀ níbi tí wọ́n bá dé ẹ̀yàn ibi tí wọ́n bá dé hùn ìbẹ̀lẹ̀mí náà ó ti tọ̀ ọ́ ẹ̀yàn ẹ̀bi tí wọ́n bá dé gangan ni wọ́n ti tẹ̀síwájú dókítà ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí adúpẹ́ torí pé a ti ẹ̀ pè yín ẹ jẹ wa àjíǹde ara ó máa jẹ fún yín lọ́lẹ̀ Elédùmarè ọba ẹ̀yẹn jẹ́ kí n bẹ̀rẹ̀ láti ibi tí arábìnrin mi bá dé lẹ́ẹ̀kan wọ́n ń béèrè wípé àwọn tó kọ̀ jẹ́ pé bí wọ́n bá jí àbí bóyá wọ́n ń sọ̀rọ̀ tí ẹnu wọn kàn déédéé bù tìí wọ́n fọnú o kì í ṣe pé wọn ò fọnú ẹ kí ló lè fà á. oríṣiríṣi nǹkan ló lè fà á kí ẹnu máa rùn tí à ń pè ní halitosis bad breath nǹkan tó máa ń fà á nígbà míì ni wípé bí mo ṣe sọ tẹ́lẹ̀ ń pé tí a bá mójútó ẹnu wa dáadáa ó lè fà á kí ẹnu máa rùn and tí èèyàn ò bá ó pín sí méjì à ń pè nǹkan ní intrinsic and extrinsic tó jẹ́ wípé nǹkan tó ń ṣẹlẹ̀ nínú àgọ́ ara àti eléyìí táwa gangan tá a fi ọwọ́ ara wa fà nínú àgọ́ ara ní wípé irú àwọn eléyìí tó wà nínú àgọ́ ara ni wípé tí a bá jẹun nígbà míì tàbí tá a bá fọnu tí a fọ ahọ́n wa ó tún ní nǹkan tá à ń pè ní volatile sulfur compound tó wà ní ẹ̀yìn ahọ́n wa ó ní tá a bá mú brush wa tá a bá fẹ́ fọ àwọn tá a bá ti yọ àwọn wa jáde ń pé a fẹ́ fọ àwọn nǹkan tí mo ṣe ń bọ́jọ̀ lórí ahọ́n ni wípé òun ló máa ń sábà ń rùn tá a bá sọ wípé èèyàn ní èèyàn ní halitosis ni pé tí èèyàn bá ti jẹun tán kò ń ṣe gbogbo oúnjẹ tá a bá jẹ náà òun náà ni a gbé mì so àwọn oúnjẹ yìí tí a bá pàkíyèsí láti fọ ẹ̀yìn àwọn wa náà kò ń ṣe ọ̀nà fún ni mò ń sọ nípa èyí tá bá yọ àwọn wa síta tá bá fẹ́ fọ àwọn àmà ebi báyìí nìkan ni most of àwọn èèyàn máa ń pay attention sí so tá bá fẹ́ fọ àwọn a máa make sure pé a fọ ẹ̀yìn ahọ́n wa náà tá bá ń fọ a máa rí i pé nǹkan bíi kẹ̀lẹ̀ǹbẹ̀ bí ó máa jáde níbẹ̀ láti pé a ti ń fọ àwọn ìdẹ̀tí tó wà ní ẹ̀yìn àwọn wa a ti ń fọ jáde ilé tó tún fẹ́ jọ díẹ̀ tí ó tún ní pé tí eyín bá ń tí ẹnu bá ń rùn ni wípé tí àwọn nǹkan tí mo pè ní plaque and calculus tó bá wà ní ìbìtún eyín wa ìtòrí ẹ̀ la máa ń sọ pé à ń pè nǹkan ní dental floss ní pé tá a bá jẹun tán eléyìí tí àwọn èèyàn fi máa máa lo toothpick àbí dental floss a máa rí i pé tá a bá tá a bá fìlì ẹ̀gán nínú ara ń pé nǹkan kan ó há sí eyín wa ìgbà míì téèyàn bá jẹ ẹran àbí súyà tó bá há sí inú eyín wa tí a bá fi irú nǹkan tí mo sọ yìí bíi dental floss àbí tútù tá a bá fi yọ kúrò tí ó bá ti dé tó bá ti pẹ́ níbẹ̀ ó lè fa téèyàn bá dẹ̀ tún wá fọ ẹnu ẹ̀ dáadáa ó lè fa kí ẹnu àbí eyín kí ó máa rùn. nínú ìwádìí ìwádìí jẹ́ ó wa wípé tí èèyàn bá dákẹ́ jù bóyá èèyàn ò sọ̀rọ̀ láìsòdì téèyàn kọ̀ ó pé èmi ò sọ̀rọ̀ lénìí wọ́n ní ó lè fa kí ẹnu máa rùn àti pé àwọn kan wà tó yẹ pé kò ń ṣe gbogbo ìgbà lẹ́nu wọ́n máa ń rùn wọ́n máa ń ní àwọn sáà tí ẹnu wọn máa ń rùn ẹ bá mi yànnàná ẹ kí àwọn èèyàn lè. ẹ àwọn halitosis kan wà tó jẹ́ pé ó jẹ́ temporary àwọn kan wà tó jẹ́ pé kò lè jẹ́ permanent téèyàn bá fi téèyàn bá tètè wá solution ṣe sí téèyàn bá tètè wá nǹkan ṣe sí e, eléyìí tí mo pè ní temporary yẹn ni wípé ẹlòmíì wà tó jẹ́ pé iṣẹ́ ẹ̀ kò jọ ń pé kó máa sọ̀rọ̀ sọ̀rọ̀ ẹlòmíì wà ó lè jẹ́ pé ó máa ń jókòó ní ibi iṣẹ́ ẹ̀ tó jẹ́ pé kò kí ń sọ̀rọ̀ tó jẹ́ pé ó kàn máa wà lórí tébù ẹ̀ tó máa máa ṣiṣẹ́ ni ìtòyè la ṣe máa advice irú àwọn bẹ́ẹ̀ yẹn wípé tí wọ́n bá ti fẹ́ sọ̀rọ̀ kan make sure pé bottle of omi ó wà ní ẹ̀gbẹ́ wọn tẹ́ pé tí wọ́n bá ti fẹ́ sọ̀rọ̀ wọn á kàn fi omi yẹn ṣan ẹnu wọn àwọn míì náà dẹ̀rẹ̀ tó jẹ́ wípé kò sí tí wọ́n bá tí wọ́n bá ó lè jẹ́ pé àwọn nǹkan tán jẹ sùn lálẹ́ tí wọn bá pay attention sí láti sọ wípé àwọn fẹ́ àwọn fẹ́ fọ ẹnu wọn kí wọ́n tó lọ sùn ó lè jẹ́ kí ẹnu wọn kó máa rùn. ó dáa òun náà ni ẹ ti ń gbọ́ yẹn ẹ rí i pé a ti ń mu lẹ́lẹ́bẹ̀ẹ́ lẹ́lẹ́bẹ̀ẹ́ lábala lábala ìbéèrè tí èmi tún fẹ́ béèrè wọ́n sọ wípé àwọn eyín kan wà tí ò wúlò fún ara ìgbà tẹ́ ń sọ pẹ̀lú wọn lẹ́ẹ̀kan ẹ ní àwọn kan máa ń dùbúlẹ̀ àwọn kan máa ń ó ní àwọn àrùn kan tí ó máa ń múyàn nínú ẹnu bíi kí ìsàlẹ̀ ètè kó bó tàbí kí òkè ẹnu kó bó àwọn kan máa ń pè ní májata àwọn kan ẹjọ́ ẹ bá mi yànnàná ẹ̀ kí ló máa ń fà á. tábà irú nǹkan bẹ́ẹ̀ àwọn olóyìnbó ń pè ní ọ̀sà sí mouth ulcer mouth ulcer jẹ́ bóyá nǹkan kan lọ ní àgọ́ ara tí kò yẹ kó máa lọ tàbí à ń pè nǹkan ní antigen antibody tó bá jẹ́ pé maybe antigen antibodies wa ó ń fight against antigen nǹkan tó máa ń fà á nǹkan tá a lè ṣe ni wípé tá a bá lọ sọ́dọ̀ àwọn olùtọ́jú eyín wa wọ́n lè bá wa wá nǹkan ṣe sí i tàbí kéèyàn kàn mú omi tó lọ́wọ́rọ́ àti iyọ̀ nílé kéèyàn fi ṣan ẹnu ẹnu rẹ̀ yes. ó dà àwọn kan wà tó jẹ́ pé bí wọ́n bá jẹun tán bóyá wọ́n ti jẹ iṣan ẹlòmíì láìkí ibi iṣan ẹran yóò fẹ́ràn kọ́ fà tí wọ́n bá ti jẹrú nǹkan báyìí wọ́n á wá mú igi igi ìtayín àwọn èyí tí eléèbó mọ ń gbẹ́ ẹlòmíì bó bá jẹ́ ìgbálẹ̀ náà lọ́wọ́ tó ìgbálẹ̀ náà ni ẹlòmíì ò lò ǹjẹ́ ó tiẹ̀ níjàmbá tó ń ṣe torí nínú ìwádìí àwọn kan ní ó dáa àwọn kan ní kò dáa ẹlòmíì ò fi sọ eyín pàkà pàkà ẹjọ́ ṣó dáa tó bá dáa báwo ni wọ́n ṣe ń lò ó tí ò bá sì dáa kí ló yẹ kí wọ́n máa lò ó ṣe kókó lára ẹ jẹ́ ká máa jẹ watermelon dáadáa kò sígbà téèyàn lè jẹ kò bá jẹ́ àárọ̀ kó tó jẹun ó lè jẹ kò bá àjọsàn tó bá jẹun tán o lè jẹ tó bá dẹ̀ yẹ pé kó tó jẹun náà ni o lè jẹ lórí ìrìn o lè jẹ. bẹ́ẹ̀ ni wọ́n sì sọ pé ó tún dáa fún jẹjẹrẹ kì í ṣe pé bóyá wọ́n ló ń wo jẹjẹrẹ sàn ẹ mọ́ sì wá gbọ́ ọ àmọ́ wọ́n ní pé ó lè pagidí náà kéèyàn mọ̀ ní jẹjẹrẹ jẹjẹrẹ tí wọ́n dẹ̀ ń sọ yìí cancer of the digestive system òun ni wọ́n ń sọ ìyẹn ibi tí eh, oúnjẹ gbé ń dà jẹjẹrẹ míì wà tó jẹ́ wípé ó lè ṣe àkóbá fún ibi tí oúnjẹ ń gbà dà fún ọ̀nà tí oúnjẹ ń gbà dà nínú wa àti ibi tí oúnjẹ ti ń dà wọ́n sọ wípé tá a bá ń jẹ watermelon ó ṣeé ṣe kó pagi dínà rẹ̀. ẹ lórí ibi pé kí oúnjẹ tètè máa dà nínú ìwádìí wọ́n jẹ́ kó yé wípé tí èèyàn bá jẹ watermelon bóyá tí èèyàn bá fẹ́ jẹun bíi àjẹyójù tó bá jẹ watermelon ó máa ń jẹ́ kí oúnjẹ tètè dà naturally mm. yàtọ̀ sí pé bóyá jẹjẹrẹ ò ṣe jẹjẹrẹ ẹ̀wọ̀n wọn ní kò ń pọ̀ kó dùn kíhún náà ni ọbẹ̀ oge mo mọ̀ pé ó yẹ kẹ́ ẹ ti rí ẹ̀kọ́ kan àbí èkejì mú ní orí ètò bó ṣe ń lọ ní abala ìlera lẹ́nì ẹ mọ̀ pé ibi tá a bá bá gungi òun náà ló yẹ ká a bá sọ̀kalẹ̀ torí ẹni tó bá gungi tó fẹ́ gba bòmíì ó yẹ kẹ́ ẹ ti mọ̀ nǹkan tí mo ń ṣerú wọn. ẹ̀yin o ẹ máa bá wa fìgbádùn ṣayọ̀ lórí ètò bó ṣe ń lọ lábala ìlera èmi ní tiyín tòótọ́ lórí Instagram official ẹ̀yinjú olódùmarè lórí ojú àtìwé tí ò gbára wọn rí Facebook ní jẹ́ báwọn Prince Mọ́rọ́láhùn Adéníyì olúṣọlá ẹ ò lórí twitter official ẹyinjú olódùmarè ẹyẹ ìyá mi tó gan pa síbẹ̀ tí òfò twitter ní jẹ́ báwọn ẹyin orúkọ tèmi ò tí ì yípadà olúṣọlá ń lè mí jẹ́ adéníyì ni bàbá àti sọmí ẹyinjú olódùmarè náà rè ọmọọba ìlú ìgbòmọ rẹ alágbàdo òde atapẹ́tẹ́ ẹnu omi gègèlè lódò sọyàsọyò démi láàrin ìdí omi kò sí ní sẹ́sí lẹ́nu ká tún fayọ̀ pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ ẹ jẹ́ ń gbélẹ̀ fún arábìnrin mi ẹ̀ kí wọ́n bá wa parí ẹ̀ pátápátá pátá bí a ti bẹ̀rẹ̀ náà ni kẹ̀ ṣe àjọ parí ẹ̀ síbẹ̀ adúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ètò tòní àdẹ̀dúpẹ́ pé bá a ti di ẹrù ètò ìlera yìí wá bẹ́ẹ̀ náà lẹ́ bá wa gbà kí n ṣe ẹrù agọ́nìgàn ètò ẹrù àláfíà òun ni ohun tá à ń sọ ẹ wá mọ̀ wípé kò sí bá a ṣe lè gbé àwòrán gẹ́gẹ́gẹ́ tó àforí rẹ̀ sí síbì kan náà ni ètò tòní kò ní jù báyìí lọ adúpẹ́ adúpẹ́ pẹ́ òkun ṣùgbọ́n ẹgbẹ́ ìpolówó ọjà wá ìpolówó làgùn mú Facebook at sekinat ọláìdéhar lórí instagram tẹ bá nìkan tẹ fẹ́ bá mi sọ títí di ọ̀sẹ̀ tó ń bọ̀ tá ò máa mú àkọtún ètò bó ṣe lọ lábala ìlera wa sí ojú ẹ̀rọ amóhùnmáwòrán yín ilé òní lé wa ọ̀nà òní náà wá ọ̀dẹ̀dẹ̀ á dá gbogbo alọ́rùn gbẹ̀dẹ̀mùkẹ̀ láṣẹ lẹ́dùnmáyọ̀bá ó dàbọ̀.